إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله تعالى واعلموا أن هناك مدرسة ستفتح أبوابها بعد أيام قليلة عباد الله أن نحيا فندرك هذه المدرسة وأن نلتحق بها وإذا التحقنا بها فهل نتخرج منها مع الفائزين أم الخاسرين كان بعد السلف من أصحاب النبي صلى الله عليه وآله وسلم روي أنه كان يقول يا ليت شيعري من المقبول منا فنؤنيه ومن المحروم منا فنعزيه هذا أقول لكم الله بابا طلع رجع òun nìkan náà ni lọ́pẹ́ yẹ bí ẹ̀dá bá ṣe ń dúpẹ́ tó bẹ́ẹ̀ lórí rẹ̀ ó ti máa pọ̀ tó ẹni tó bá fi ọpẹ́ ẹlẹ̀ tó lòun ọ̀já ọlọ́run ọba tó láàrin fún ara rẹ̀ ń dúpẹ́ fún ara rẹ̀ ọ̀kíánà lọ́hùn ṣáàkìrọ́ àríyìnmá ọlọ́run ọba tó láàrin nǹkan lọ́mà òun dúpẹ́ fún rẹ̀ fún bẹ́ẹ̀ bá ti ń dúpẹ́ ìmọ̀ ṣàlékún fún yín ọlọ́run lọ́sọ bẹ́ẹ̀ ó tún ní máa yá fàálù lọ́hùn bí adáàbìkò ìṣọ̀kẹ́rù tó wà àmàn kí ló lóun fi àjẹyìn sí nígbà tí ẹ bá ti ń dúpẹ́ tẹ̀sí nígbàgbọ́ tó yẹ kóró nínú ọlọ́run ọlọ́run ṣe alẹ́ ẹni tí ọlọ́mọ bá lóun sábà fún wa láti fi wá mánà ọlọ́mọjà sọ̀rọ̀ láíláyò èèyàn oríṣi ọlọ́run ń ike láwùjọ wa tá a wà ilé pọ̀ ilé ìkẹ́wù pọ̀ àti ilé ẹ̀kọ́ là ń bẹ̀ níbi tá a bá ti kẹ́kọ̀ọ́ ni wọ́n ń pè coal òun ni lédè òyìnbó ilé ẹ̀bẹ̀rẹ̀ tí wọ́n á ní bá fẹ́ ṣe ẹ̀ wọ́n school wọ́n ni islamic school arabic and islamic school wọ́n ń ṣe ní gbogbo school school kan wá ń bẹ tó ṣe wọ́n bá wa láìpẹ́ àwọn tí wọ́n ti lọ sùkúù náà wá tí wọ́n ti jáde ó yẹ káwọn náà tún tẹ̀kọ̀ lọ kọ́ mbẹ́. bákan náà àwọn táwọn òkè ẹ̀ lọ sùkúù tẹ́lẹ̀ bọ́yá sùkúù léèwé lásán wọn lọ wọn lọ sílé kéwú bóyá sílé kéwú lẹ́lòmíì lọ sọ̀rọ̀ lọ sílé ìwé ó yẹ kí wọ́n wá wọ sùkúù ilé ẹni tó sì lọ kankan tó ṣe wípé láti ilẹ̀ lọ́lọ́wọ́ bá ti ń bá rí rẹ̀ ń bẹ̀ ọlọ́run ní tún olówó ẹ̀ẹ́ ṣùkú lọ wọ́n ti rẹ̀ sí báyìí kò jẹ́ pẹ́ má tó ṣe wípé wọ́n sílẹ̀kùn wípé káwa máa wọlé tí a yẹn ó lọ ọlọ́run gbogbo ẹni ọba lọ léèwé bá méjì náà ni nínú kọjáde ojú orókè kójejì nínú kọ́ lọ ọbẹ̀ rẹ ni ó ṣe wípé gbogbo owó tọ́bì rẹ nálé lórí owó wọgbó pẹ̀lẹ̀ rọ̀stíkéètì ẹlòmí ẹlòmí wọn ó kú jáde ṣùgbọ́n tó mú bọ̀ òun náà ní lè yọ bọ́ta mo máa rántí nǹkan kan ọdún mi mélòó ẹnìkan wà nípò kan nàìjíríà yìí nílé kan tó ṣe wípé à ọlọ́run bá o ó sì lágbára àti gbé ẹni tó bá wọlé ìkan náà àwọn àbúrò rẹ̀ wá òkè mí mo fẹ́ débi bí ọ̀gá wa wà yìí dẹ́gbọ̀n wa wà yìí lọ́ba lọ́ba ó ní pé kò lè ó wọlé nígbà ọlọ́run ti ní kó wù ọ̀hún ó ti wọlé bá ń kó àwọn wá sẹ́ni tí mò ń wí ó ti lé ní yóò ti lé lógún ọdún bóyá tàbí éèdì ní òlé múlẹ̀ ó sì lọ sùkú òlé múlẹ̀ ọ̀sẹ̀ ihe èdè tó wá bù pé alágbèyí ló bẹ ṣèké sáǹtì dé wà lẹ ní kó mú sàdúrà wá a sọ pasi klaasị. ẹni tí ọba yẹn upper credit làwọn kan máa ń pè é ọmọ yunifásitì àwọn ní two one ẹ̀ tó bá ní ti bí one one lónìí olùbọ̀ class gbòrògbò dá o àwọn tó bá ní two one upper kìíní nù àwọn mi ò ní two two àwọn míì yóò mọ̀ wálẹ̀ àwọn míì yóò mọ̀ wálẹ̀ àwọn tó bá ní two two wọ́n ní wọ́n dá dọ̀ fún oṣù yìí wọ́n ní kó dá dọ̀ yorùbá sukùl muaf onáà muaf wọ́n jọjọ pín in tó oríṣiríṣi terminology làwọn èèyàn máa ń lò skú èlé ìta àṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ yìí kí lábàjáde ọlọ́njá wà ní ẹjọ́ lè lọ bẹ́ẹ̀ ní sùkúù tí mo ń pàṣà mọ́ rẹ̀ sùkúù sì á mú rọmọdọ́ọ̀nù ààwẹ̀ rọmọdọ́ọ̀nù ilé ẹ̀kọ́ ni wà lọ ilé ẹ̀kọ́ ni ilé ẹ̀kọ́ ni ilé ẹ̀kọ́ ni ọlọ́run mo ṣe wá lẹ́ni tó ní lẹ́kọ̀ọ́ rẹ̀ ọlọ́mọṣẹ́ wa lẹ́yìn tí ò ní lẹ́kọ̀ọ́ òun gangan kó wa lẹ́kọ̀ọ́ òun gangan rè kó àyà ká ní àwọn ẹ̀kọ́ kan ká tó wọlé kò wá kù gbogbo ń tó kù máa ní ìṣèkọ̀ pọ́sẹ̀ méjì mà tá a bá ilé títí mẹ́yọ̀ kan èmi ìtaàbà kí pẹ̀lú ògùn ọlọ́ inú rọmọdọ́nù láti kí á kí ni pẹ̀lú ògùn ọlọ́ ọlọ́run kò mú alẹ́ lórí gbogbo ẹ̀mí wa owó rẹ̀ lọ́wọ́ ọlọ́mọ ti dá báyìí ẹ̀dàkùnrin ẹrùsìn ọlọ́run jáwọn ń bẹ ń bí lónìí ààwẹ̀ ń bọ̀ gbogbo ilé ayé làwọn èèyàn ti ń pèpè àkàlẹ̀ gbogbo ayé àkàlẹ̀ ẹ̀yọ́ ń bẹ ń bí lónìí ẹjọ́ pé o àwọn aláburú wọ́n ń dààmú púpọ̀ lórí aburú wọn wọ́n ń dààmú wọ́n ọlọ́run wá ṣe àánú tiwa pẹ̀lú islam àmọ́ rírì rẹ̀ àmọ́ bàbára rẹ̀ ẹ dákun gbogbo ẹni tí wọ́n bá lọ sùkú èyàn lọ sùkú láì gbà fọ́ọ̀mù èyàn gbà fọ́ọ̀mù wọ́n ní ẹ báyìí ní fọ́ọ̀mù èyàn gbà fọ́ọ̀mù èyàn lọ léèwé kí wọ́n má ní wípé ẹjọ́ wá ṣe àwọn ẹ̀gbáàmù kan àbáwọlé kálíbà máa ń kíláàsì bolófìtì fún ẹlòmíì tí ẹ bá já láì kan yóò mọ̀ àwọn ọkùnrin tó tẹ̀ fẹ́ wọn ìmọ̀ ìsìkì nǹkan tó ọmọ pé wàyẹ̀jà àti jáàmù tó ń fi ọtí náà. tẹ́lẹ̀ mọ́nì ilé ìjọ jẹ́ pé náà fẹ́ lọ yunifásitì level lówó ti bẹ̀rẹ̀ torí òtí lọ káwọn ẹ̀kọ́ kẹ́kọ́ tó máa bọ̀ ẹlòmíì ó ti bẹ̀rẹ̀ lọ́ndẹ̀dì ẹlòmíì lọ yunifásitì ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀tọ́ndẹ̀dì wọ́n ti kọ́kọ́ bọ́ sí e wọ́n á lọ́kọ́ sí ilé ilẹ̀kùn wọ́n pè ní diploma wọ́n lè pè ní rẹ̀mẹ́díà wọ́n lè pè ní pre-degree tí a ń sọ olóòkọ kókọ nàmbà kí ni ìwọ wà báyìí fún skú eléyìí tá a fẹ́ lọ sí ń bọ̀ lọ́nà ìfẹ́mi lọ́nu skú rọ̀mọ́dọ́ iléèwé oṣù kan tí ó ṣe wípé wà lọ́ọ̀hìn sọmọdé láyé láyé láyé láyé láhùwà gbogbo gbèsè ayé èèyàn ó lè tó ṣe. gbogbo tó yẹ pé yóò tún ṣe débi ife tó yóò lọ fi gbọ́lọ̀ yóò ní ní problem mọ́ ó sì jẹ́ wípé iléèwé náà lọ tó ṣe wípé òun ò ní wọlé ìlú orí ibú lòun ọ̀dà ọlọ́mọ sì ti wà bẹ́ẹ̀ ìyá ìgbèrè kí ike Muhammad sọ̀rọ̀ lókè mímbà rí rẹ̀ ìpele mẹ́ta ni mímbà rí wọ́n bá ní àmì ta ní ó tún jọ́sẹ̀ kejì ó tún ní ọ̀dà nígbà tó gorí ẹlẹ́kẹta ó tún ní àmì àwọn sàmì àmì àmì eléyìí tẹ̀bílẹ̀ máa sàmì àdúrà ní bóòlù àmì ti jẹ́ nínú nǹkan tá ànábà Muhammad sọlọ́mà tó sọ ni pé ẹnikẹ́ni tí bá bá láyé tí wá lọ tó parí tí ọ̀rá forí ọlọ́run. ẹ wá dákun rọmọdọ́nù ò tí ì dé títà lọ nìyẹn ọlọ́ni wọ́n tẹ̀ zọ́wọ́dù sọ ìnà kọ́yìnrún láàrin bó sàánù wa ṣe rí mo fẹ́ fún kankan ẹni tó bá nǹkan tí ń lọ tó bá ń nǹkan tí ń lọ náà má gbìyànjú àti má ní kérésù tó lọ ní nàìjíríà wọ́n ju bọ́ǹbù sí nàìjíríà ní kérésù ọyẹ bó ti yẹn yín wà lọ́jọ́ kérésù ní àárọ̀ yìí ẹni tó ní ká ju bọ́ǹbù yẹn èmi ń wù ú kí ń sọrọ báyìí ó lọ sọ wípé ẹ ju bọ́ǹbù lù wọ́n ẹ̀ẹ́dẹ̀ gbọdọ ju after Christmas ẹ̀ẹ́dẹ̀ gbọdọ ju before ọ gbọdọ jẹ́ ọjọ torí báwọn ti jẹ́ kẹta wọn tó promote yìí rẹ̀ dáadáa báyìí àwọn bẹ́ẹ̀ fi ẹ̀mí wọn máàkì ọjọ́ ìkọjọ́ yẹn lòún gbèsè ẹ̀ ó lòún máa máa ní ẹ lọ́dọ̀ ẹni tó fúnra yín ó wà ní youtube ó wà lórí media pé ó sọ yìí pé bọ́ọ̀bù kẹ́bi ẹ̀ gbọ́dọ̀ do before ẹ̀ lọ́rọ̀ ọjọ́ àpà it must be that day láwọn ti ń dààmú lórí jẹ́ńgbẹ́ lọ́wọ́ definitely wọ́n pè pé àpò ni wọ́n jù kalẹ̀ wọn náà kí ni preparation jẹ fún ọmọdé ọ̀nà báyìí wọ́n ti sọ preparation kí ló mú kí ló kí ló di kalẹ̀ kí ló múra sí kí ló fẹ́ fi pàdé rọ̀nàdọ́ kí ló fẹ́ fi pàdé ẹ̀ ẹ̀yìn arísìn ọlọ́run tá à ń jẹjọ́ ń bẹ́ ń bí ọlọ́run ọba ò ní jẹ́ á máa wo lọ́ọ̀kan kọ́ mọ́ bá wa ọlọ́run wọlé àti tóbi rẹ̀ bá a ti ń wo yìí ọlọ́run ti àjọ pàdé ara wa ayọ̀ àti ìdínú bẹ̀ lọ́lọ́wọ́ di àárí yóò fi wá sí fún yẹra alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa alihi wa sahbihi wa mawala adáwọ̀ lọ́wọ́ ìṣẹ́ àtìgẹ́ ọlọ́run kó lọ fún iṣẹ́ ńlá níbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bá rí bẹ́ẹ̀ wọ́n ní kan àwọn sálàfù wa nínú àwọn sàhábà níbọ̀ Muhammad wọ́n ní máa ń sọ ìgbà ah, ọlọ́run ọlọ́run rọmọdọ́nù mà lọ wọ́n jábá gbà rẹ rọmọdọ́nù tó yẹ ní rọmọdọ́nù lọ́ lọ yìí ibi ọlọ́run tá a ló ti gbà lẹ́rú wa sálẹ̀ tó ṣe pé gbogbo wàhálà tó ṣe nínú rẹ̀ yọ náà ti gbà ká máa fi kú oríire báyìí bọ́ wá ní ìrọ̀ náà sáà lè mọ àwọn tí wọ́n ti ṣiṣẹ́ ṣòfò àwọn tó ṣe pé tí ààrẹ bá ti dé wọ́n á ní ìsọnà ọgbà àwẹ̀ ẹ wo ọ̀rọ̀ ọmọ mùsùlùmí náà ni o yóò ní ìsọnù ọgbà àwẹ̀ ẹlòmíràn ní kí ló wọ́n mọ̀ fi nígbà tó wọ́n tí ọmọ ọlọ́run pa lẹ́nu musulmi ẹ̀dákun lójọ wá káà ń bì náà tó bá bá wa lójijì pàdánù tí ọmọdọ́nù bá bá wa lójijì á pàdánù àti ká múra kalẹ̀ fún oṣù a ṣe láyé tí ò kó àyà yíra mi múra lẹ̀ sí ọlọ́niwà lakọ́dí àìsílẹ̀ náà ìlà ádámà mi ń kọ́ bìlì fánà síyà wàlámù náà jíde lábọ̀ àjùmá ọlọ́ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ọlọ́wọ́ àti bá ádámà ṣàdéhùn afún afún ní guideline báyìí ni báyìí ni mọ́kọjá bí o mọ́jẹ̀ o ibi mọ̀gbádùn ara rẹ̀ mọ̀ ṣe báyìí mọ̀ ṣe báyìí nínú ní gbogbo àdéhùn tó abájú fanáńsìyà ó gbàgbé ẹ̀ gbàgbé ẹ̀ kí ló jẹ́ ó gbàgbé lámúná jùlọ láwọ̀ àjùmá àbá lẹ́ni tó ní dààmú rẹ̀ kò ní dààmú rẹ̀ kò ní dààmú rẹ̀ kò dààmú rí ọkàn àìdààmú rí ọkàn ìgbà tí challenge kojú rẹ̀ dé ó fọ̀ ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá ń ka àwọn orin tó ṣe fún un tí ò fi yẹ kó fọ́ọ̀lù. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى قلبوا لي بابوبي آه لما جاء سوريبو إن لك ألا تجوع فيها ولا تعرف وأنك لا تظمأ فيها ولا تضحى أبو أبو يوم orí tó ẹgbẹ́ wà mọ́ ìsìn bá ní mọ́ tún bá gbogbo àwọn tàwà ń bí ìran wà tọ́lọ́fẹ́ tẹ́bí ọkà ọmọ mú olóòní ní òní ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pẹ̀lú gbogbo àwọn فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى فأكلا منها فبدت لهما سوآتهما وتفق يقصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى إذاكم إذا كان ميرو سيلا يعني محمد صلى الله عليه وسلم àwọn èèyàn kan wọ́n lo fọ́múlà fànàbí sọ̀lọ́lá lójú ara wọn wọ́n wá rò pé fọ́múlà yẹn jẹ ilẹ́bìnrin pé nínú ibi tí ọlọ́run ti tú àṣírí mọ̀náfì náà Al-Qur'ani sọ́ọ̀tù tàbá ọ̀rọ̀ mọ̀náfì tó kún bẹ̀ bámú alìmọ̀náfì kúnà wàlìmọ̀náfì kọ́ọ̀tù ba'duhum min ba'd munkari ويقبضون أيديهم نسوا الله حال سيهم إن المنافق بس ما رينه وعد الله المنافقين والمنافقات tọ́sán tọ́ba ọ̀rọ̀ mọ̀nàbíkì bẹ̀ ní agbára gan ó ní agbára ju àyè mi lọ. fúlọ̀n wa ń sọ fún àníbà Muhammad sọlọ́lá ó ní à fọ́múlà wọn wá lò fún ọ. tí wọ́n fi ń sọ pé ogun eléyìí yọ̀ǹda wa á lọ mí. fúlọ̀n ní wàláwà arọ́dùn lọ́kọ̀ọ́rọ́ ìjà tó bá jẹ́ pé ó wù wọ́n wípé àwọn ọ̀bọ̀ lóògùn tẹ́lẹ̀ ni láàájú làwú ọ̀jàta láàájú làwú ọ̀jàta wọn bá pèsè ẹlẹ̀ àwọn ilé ìtí ní lẹ́bí páwọn olóògùn kankan tó wọ́n àti ẹ̀múra kalẹ̀ ilé yẹn wà dé ìwàsọ́ra níbi àmínú mọ́ yakúlù ìdánlé wà látà fún ní anábìyàn dá fún mi mọ́jẹ̀ lóògùn wọ́n ní ìrìn àjò dáhàrin tó dógún

fìtínà ilé ìjà kó sínú ojú ilé ìjà fẹ́ sá fún lọ torí pé kìí ṣe fìtínà wọ́n fẹ́ sá fún wọ́n fẹ́ jẹ́ kó mi ọ́ tán lẹ́yìn ẹja ànábì rí sọ̀rọ̀ lọ. ẹ dákun tí a ní kí wọ́n mi mú nǹkan méjèèjì tí mo mú wà wá ó ní pàtàkì preparation káwa wẹ́ prepare káwa wẹ́ tó dé ká múra kalẹ̀ ká pèsè kalẹ̀ kí láà múra kalẹ̀ ọ̀gá ń tá fi múra kalẹ̀ onígbàgbé ni àníyàtò alkhalisah àníyàtò alkhalisah kádàmù rẹ̀ ájúmù tí bàbá wọ níwù tó kó àtínú gbogbo wàhálà tá a wà lóníwù bó láti ní ájúmù pípẹ́ lóògùn ọlọ́run àwọn eléyìí tí ń bọ̀ àlàáfíà ní ibi gbà á tí wọ́n ti dàmú rí bẹ́ẹ̀ wọ́n sì gbà tán àdúrà tèmi náà ó sì gbà nú ẹ̀ tí wọ́n ti dàmú rí rẹ̀ bá ń kalẹ̀ wípé wọ́n ní wọ́n máa ń di bọ́ọ̀nù èdè wọ́n èyí àyàn sí mímá nínú Islam èèyàn ni ó yàrá rẹ̀ sí mímá pẹ̀lú pé fọ́fọ́ra rẹ̀ má lọ síwájú Ọlọ́run àwẹ̀ eléyìí tí ń bọ̀ yìí ìgbésí ayé tèmi náà chéjì níta bùkátà

tí ò ní oúnjẹ jẹ torí kò múra kalẹ̀ tó ní àti ẹ̀mọ̀ pé a máa ẹ̀mí ọmọ pé wọ́n ti padà ró ṣùgbọ́ láwàá sí gàrí ẹlòmí òmùsà kò múra lẹ̀ ẹjá múra kalẹ̀ pẹ̀lú àníyàn tó gbogbo wa ilá alẹ́ sọ́ra wa ara wa kò sí ní ajé máa rí ilẹ̀ ní ọlọ́run ju wípé kí èèyàn mójútó ìjọsìn ahabba ilayya mimma taradtuhu alayhi ọlọ́run bá ní ẹ̀dá mi kan ò lè mi gàgà súnmọ́ mi tó tó tí mo ṣe lọ́rùn àyàlè lórí kó tó wá máa kan náà sílà ẹ̀dá kan ẹ̀dá pèsè kalẹ̀ pẹ̀lú àníyàn tó dáa al-a'malu bin-niyyat wa innama likulli imri'in ma nawa ojú ká lóko bá dà níyàn ní ọjà tiẹ̀ kí là níyàn ẹ sí rọ̀mọ̀lọ́ tí a ti ń plan bẹ́ẹ̀ ti lọ gbájì alájẹ ọlọ́run mú yín àwọn ẹlẹ́jà àwọn ti ní kámẹ́rà lọ́láwọn ẹlòmí ó lè dá rọmọdọ́nù yẹn máa jalè ń tiẹ̀ wọ́n tó jalè wọ́n tó máa fi nǹkan oníkẹ̀kẹ́ jù sí nù ní parẹ́sẹ̀ ẹlòmí inú ó ti ń tágẹ̀tì orúkọ olórúkọ ó náà ó pìlìpì àforí ibú ara rẹ̀ ni ẹ dákọjá pìlìpì àpẹ láníyàn tó dá àníyàn mo fẹ́ ṣe tọ́lọ́hùn àníyàn pé èmi náà fẹ́ kúrè

ó ti láwọn kan wọ́n a máa fẹ́ ṣàlùwàlá wọ́n tó gbági lọ́wọ́ tó ń rọ wọ́n mọ̀ pé ayé ọ̀dọ́dọ̀ ká ọtí máa wọn lọ́wọ́ àwọn tó wá ń rọ ọtí sínú àdé wọn ò sáàlẹ̀ fọtí mọ́mọ́ yẹn lẹ̀ wọ́n tún bá sí rọ̀mọ́dọ́nù tó dé nì wọ́n jáwọ́ àmì náà yọ lọ bá ń sọ ẹ̀yìn náà ti máa bí dín jẹ́bẹ́ lójú ọjọ́ sọ pé àwọn ilé ọtí àwọn kìnnìkan tó àwọn ilé kìnnìkan tó gbogbo bẹ́ẹ̀ tó bu wọ́n yọ́ lọ bẹ̀ lálẹ́ ó tún ra rẹ̀ jẹ́ ó ṣe ra ẹ̀ ọlọ́run bọ́ sànú wa ìdáàbò kẹ́kẹ́ pàtàkì tí àwọn kí ń pàtàkì rẹ̀ àwọn nǹkan míì tó kù àmọ́ sọ́njọ́ mi mo fi títóbi ọlọ́run bàbẹ̀ wá ẹ dákun ẹ má jẹ́ kí rọ̀mọ̀dọ́nù ó dé mọ ìdájọ́ àwẹ̀ gbígbà àwẹ̀ gbígbà Islam ó ní àkà ó láwọn àdájọ́ ẹ̀ ó ní àdá ó láwọn ẹ̀kọ́ etiquette tó rọ̀ máa ẹja agbìyànjẹ́ tí ọba máa kó béèrè àsìkò owó lẹ́nu ọmọ tó sí àsìkò owó láàmà jẹ sàárì ìgbà wo ló jẹ kí ló yẹ ká sàárì bóòlù àti máa ń jẹ tá bá ń dá rẹ̀ kí ni máa bá rẹ̀ jẹ́ mọ́yàn lọ́wọ́ kí ni tí ò lè bá jẹ́ mọ́yàn lọ́wọ́ ara àmúra lè nù and that is one of the best things ní àlejò múra lè fà ó. fẹ́ ṣe nǹkan ọ̀ mọ́dájọ́ rẹ̀ ọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ ó kàn wé ìsìta nìyẹn ẹ máa tẹ́lẹ̀ mi ọmọ ṣe káàkiri bí ti ń lọ bí yóò máa lọ sóòrù kò ní rìn kankan mú bọ̀ yóò kàn ráńgbà àtìkú rẹ̀ láre ẹ já kẹ́kọ̀ọ́ ẹni tí ọba àmà kọ́ lọ béèrè tí làákan bẹ wọn pè ní nàbí àwọn tí wọ́n bá gbọ́ náà ẹjá lọ kàá tọ́lọ̀ máa yẹ wa á tuntun sí yorùbá bọ́mọ kó yẹ kí ìbò rẹ̀ wà translation rẹ̀ gbọ́dọ̀ wà nílò ká wọ́n pè ní sífàtù sọ̀láàtì nàbí sífàtù sọ́wọ́mì nàbí bó lànàbí ti gbà wẹ̀ tiẹ̀ wọ́n describe kí lànàbí máa ń ṣe kí làwọn àgbà tí yẹ ṣe kí làwọn tó ní á ṣe bó láti rẹ̀ káfí rórí rí àwẹ̀ ẹjá mójútó ẹjá lọ ọlọ́run wọlé ètò ìbẹ̀rẹ̀ yìí ṣe ń dáadáa fún wa yóò fi wá ṣùkò ń gẹ́ dáadáa nínú oṣù ṣàbáànù yìí náà ó dáa kí yẹn ti fi àwẹ̀ kọ́ra nínú ẹ̀ ilé tó yẹ ká mẹ́nuba ni ẹ nínú tó yẹ ká mẹ́nuba ó ní wípé oṣù eléyìí tá a wà náà ti ń tán lọ yìí wọ́n máa ń pè ní shahrul qurra oṣù àwọn tí máa ń ka alukur'an ẹja àti kíkà alukur'an kọ́ra láti fi kó lè jẹ́ pé ńgbà tí bá dé àá lè máa ka alukur'an kò ní jẹ́ pé wọ́n àti sítẹ́tọ̀sì wíwò nìkan àti Facebook nìkan láti gbogbo àsìkò wa bàjẹ́ ọlọ́nkọ́ mọ́ sàlámà lè mi àti níbẹ̀ kó fi wá ti sọ̀ngẹ́ dáadáa lójú àwọn ìyá wa tí wọ́n bá tó mọ́sálásí sí ọlọ́run tó àlàmà rí sí ọlọ́run bó bá ṣe dáadáa fún yín lójú àwọn ọkùnrin tó yẹ báwa náà gbìyànjú sọ̀rọ̀ mọ́sálásí ọlọ́run bó ní fi ẹnì kọ̀ọ̀kan wálẹ̀ yóò gbàdúrà wa ilé ẹ̀kọ́ ilé ọlọ́run jẹ́ gbọ́wọ́lé lọ́bẹ̀ o a sì jáde ayọ̀ hádà wa sallallahu ala muhammadin الله أكبر أشهد أن لا